ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹsẹ̀ yín ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín Ṣògorẹ́nìkejì Abíọ́nà ló ń tọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. a di ojú àwọn mú fún ikọ̀ Super Eagles tí í ṣe ikọ̀ tí ó ń gbá bọ́ọ̀lù ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni Daniel Ìpẹ́yì tí ń gbé ìgbésẹ̀ láti lọ darapọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù àgbábuta ti Europe wípé kí òun tó fi ẹ̀yìn tì nínú iṣẹ́ náà àpè yìí tí ìlọsíwájú ti ń bá iṣẹ́ rẹ̀ èyí tí orí yàn fún nínú ikọ̀ Kaizer Chiefs òun ni ó sọ wípé òun yóò darapọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù àgbájẹun ní orílẹ̀-èdè Europe ọmọkùnrin yìí tí ó ti ń ṣe dáadáa kí àrùn kòrónà tó dá sáà ìgbàbọ́ọ̀lù Premier League dúró ló sọ wípé òun yóò fẹ́ràn láti parí ìgbàbọ́ọ̀lù òun sí ilẹ̀ Europe kí òun tó fẹ̀yìntì kí àrùn kòrónà tó bẹ́ sílẹ̀ àwọn ikọ̀ kan ní Belgium ti ń ṣẹ́wọ́ sí wípé kí ó wá darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ọ̀hún tó ń di ojú àmọ̀ mú gẹ́gẹ́ bí goalkeeper kó ikọ̀ Kaizer Chiefs yọ nínú ayò méjìdínlógún tó fi jẹ́ kí ikọ̀ rẹ̀ síwájú ikọ̀ Mamelodi Sundown lórí àti àwọn tó ṣe dáadáa ní PSL League pẹ̀lú àmì mẹ́rin nígbà tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá Apẹ́yì lẹ́nu wò ó ní bí òun bá ní àǹfààní láti gbá bọ́ọ̀lù nílẹ̀ Europe òun yóò fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbá a mú kí òun tó fẹ̀yìntì nínú iṣẹ́ náà ó sì sọ wípé òun gbàgbọ́ wípé èyí ṣeé ṣe ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ipò adiojú àmọ̀mú nínú ikọ̀ agbábọ́ọ̀lù jẹ́ ipò tó ṣe pàtàkì tí àwọn ènìyàn sì gbọ́dọ̀ máa gbáradì fún ní gbogbo ìgbà ó tún sọ̀rọ̀ nípa akẹgbẹ́ rẹ̀ tóun náà di ojú àwọn mú ìyẹn Etemele Coone tó jẹ́ ọmọ ilẹ̀ South Africa ó ní lóòótọ́ ni ìfigagbága ń bẹ láàrin àwọn ó ní àmọ́ bí ọ̀rẹ́ ni àwọn jẹ́ fún ìlọsíwájú ikọ̀ náà tí àwọn ń gbá bọ́ọ̀lù fún. àwọn alábòjútó iléèwé fásitì ti Èkìtì ìyẹn Adó Èkìtì Èkìtì State University exo ti tako àhesọ wọ́n sì sọ wípé ohun tó burú ni pé kí wọ́n ṣí iléèwé sílẹ̀ lásìkò yìí fún àwọn akẹ́kọ̀ọ́ láti padà wọlé fún sáà ìkẹ́kọ̀ọ́ mìíràn nítorí àrùn búburú covid-19 tó ń bẹ lóde àwọn alábòjútó iléèwé náà ni wọ́n sọ wípé àwọn kò kéde ìpadàwọlé kankan fún àwọn ọmọ iléèwé ọ̀hún látìgbà tí iléèwé náà ti wà ní títìpa nítorí àrùn covid-19 àwọn alábòjútó iléèwé yìí ni wọ́n ti rọ àwọn ará ìlú láti má ṣe kọbi ara sí àwọn ìròyìn ìwọlé padà ilé ẹ̀kọ́ náà nítorí wípé àwọn kò lè gbé ìgbésẹ̀ tí yóò ṣe ìjàmbá fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé yìí nítorí ewu ńlá tí ó ń bẹ lórí àrùn covid-19 iléèwé yìí ni ó ti sọ wípé àwọn kò lè tàpá sí òfin tí ìjọba gbogbogbò gbé kalẹ̀ nítorí àrùn covid-19 wípé kí gbogbo iléèwé wà ní títìpa ní ìpínlẹ̀ àti ní àwọn orílẹ̀-èdè lápapọ̀ gẹ́gẹ́ bí igbákejì ọ̀gá igba ilé ẹ̀kọ́ náà ti sọ ọ̀jọ̀gbọ́n ẹdi ọlánìpẹ̀kún sọ wípé iléèwé náà kò ṣe ìkéde kankan lórí ìpadà wọlé àwọn akẹ́kọ̀ọ́ nítorí pé ó ti di dandan láti dẹ́kun gbogbo ọ̀nà ìtànkálẹ̀ àrùn kòrónà àwọn alábòjútó iléèwé yìí ni wọ́n ti ti àtẹ̀jáde wípé àwọn kò lọ́wọ́ sí ọ̀rọ̀ pípadà wọlé àwọn akẹ́kọ̀ọ́ wọn ó ní nítorí wípé irọ́ bàǹtàbàǹtà ni eléyìí tí àwọn ènìyàn ń sọ nípa ọ̀rọ̀ pé àwọn fẹ́ padà wọlé wọ́n ní àwọn kò ní ọwọ́ níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kò mẹsẹ̀ lórí ọ̀nà náà àmọ́ àwọn ará ìlú àti àwọn òbí ni wọ́n ti wá gbà ní ìmọ̀ràn láti má ṣe kọbi ara sí ọ̀rọ̀ náà nítorí wípé òtítọ́ kan kò sí nínú rẹ̀ wípé àṣà tí kò nìkan ni àwọn alábòjútó iléèwé yìí sọ wípé gbogbo àgbáyé ni wọ́n sì ń kojú àrùn búburú covid-19 àwọn kò sì lè fi ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àwọn wéwu nítorí àlàáfíà gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ló jẹ àwọn lógún. àjọ NIMC ìyẹn National Information Management Commission ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti fi owó ran àwọn lọ́wọ́ ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó ní àtúpalẹ̀ ìròyìn eléyìí lọ́wọ́. àwọn àjọ olórí NIMC National Information Management Commission ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti pèsè owó tó jọjú fún wọn láti rí wípé wọ́n ṣe iṣẹ́ wọn dójú àmì àti ní kíákíá láìsí ìdíwọ́ tàbí ìdádúró kankan. àjọ yìí ni ó ti rọ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari láti bá wọn dá sí ọ̀rọ̀ àìsí owó láti ṣe ohun tó tọ́ àti láti ṣe ohun tó yẹ fún àwùjọ èyí ni ó ń jẹ́ ìdíwọ́ àti ìdènà láti ka gbogbo àwọn ọmọ nàìjíríà àti láti mọ iye gan pàtó tí gbogbo wọn jẹ́ alága àjọ náà ọ̀gbẹ́ni Lucky Asekwai ti sọ wípé fífi owó tabua sílẹ̀ fún àjọ yìí lásìkò àrùn COVID-19 yìí ni kò yẹ kí ìjọba fi ojú fò tàbí fi ọwọ́ yẹpẹrẹ mú nítorí èrè púpọ̀ tí yóò ṣe fún ètò ọrọ̀ ajé ààbò àti àwọn ohun àìlèfojúparẹ́ mìíràn tí àjọ yìí ń rí sí. Ọ̀gbẹ́ni Lucky Asekwai kọminú wípé àìsí àkójọ iye tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ ni kò jẹ́ kí ohun èlò ìrànlọ́wọ́ rìn káàkiri orílẹ̀-èdè náà ó sọ wípé akitiyan ìjọba àpapọ̀ láti rí dájú wípé ohun èlò ìrànlọ́wọ́ yìí rìn káàkiri kò já sí ayọ̀ nítorí pé ọ̀pọ̀ nínú àwọn tí òfin kónílégbélé fa ebi fún ni wọn kò ní àmì ìdánimọ̀ tí àwọn kan rí ohun èlò ìrànwọ́ yìí gbà tí àwọn kan kò sì rí gbà. ọ̀gbẹ́ni Lucky Asekwue sọ wípé tí àjọ NIMC National Information Management Commission bá rí owó gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ àjọ yìí ni yóò rí dájú wípé àwọn ọmọ gbogbo iye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn yóò sì ṣe àpèjúwe wọn dáadáa láti orúkọ wọn títí dé àdírẹ́sì wọn àti nọ́mbà ẹ̀rọ àgbéléwọ́ wọn. Ọ̀gbẹ́ni Lucky Assekoa sọ wípé àwọn yóò rí dájú láti gba gbogbo ohun eléyìí sílẹ̀ pátápátá. Ó rọ ìjọba àpapọ̀ láti bẹ̀rẹ̀ sí ní san owó ewu àti àwọn owó mìíràn tí ó tọ́ sí àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ náà láti lè rí i dájú wípé àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí ṣe iṣẹ́ wọn dé ojú àmì. Ẹwàbùnmi Akínúbi. Ẹ káàbọ̀ padà igbákejì alága yanyan fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tẹ́lẹ̀ rí ìyẹn olóyè bọ̀déjọ ti pè ìpè ìfẹ́ àti ìṣọ̀kan sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójúnà àti rí dájú wípé wọ́n dènà ìtànkálẹ̀ àrùn covid-19 ní orílẹ̀-èdè nàìjíríà olóyè bọ̀dé george ló sọ wípé fífi ọ̀rọ̀ àrùn covid-19 yìí ṣe àwàdà tàbí fífa ẹgbẹ́ òṣèlú kan sẹ́yìn tàbí sókè ní kò lè so èso rere kankan fún ìpínlẹ̀ àti gbogbo àwọn ènìyàn ní orílẹ̀-èdè nàìjíríà ní àsìkò àrùn búburú yìí ó ní sísòwọ́pọ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni yóò dẹ́kun ìtànkálẹ̀ àrùn yìí tí yóò sì mú kí àrùn náà kó tán lórílẹ̀-èdè yìí pátápátá ó sọ wípé àgbájọwọ́ báyìí òun ni a fi ń sọ̀yà olóyè Bọ̀dé George rọ àwọn olórí àti gbogbo àwọn ará ìlú láti dìrọ̀ mọ́ ìgbésẹ̀ titun eléyìí tí yóò kojú àrùn covid-19 nítorò tìbú olóyè Bọ̀dé George sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà nítorí wípé àrùn covid-19 yìí ti kọjá ìkùnsínú àti ìkùnsóde bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe ó sọ wípé ìwàláàyè àti àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà ni ó yẹ kó jẹ́ kókó fún gbogbo ènìyàn orílẹ̀-èdè yìí pátápátá ó ní ìfọwọ́sowọ́pọ̀ ni ó lè borí ẹlẹ́yàmẹ̀yà eléyìí tí ó ń ṣẹlẹ̀ káàkiri kí àwọn ènìyàn sì pawọ́pọ̀ láti lé àrùn náà wọlẹ̀ ó tún rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn olórí pátápátá ní orílẹ̀-èdè yìí láti dìde pẹ̀lú ẹ̀mí ìṣọ̀kan láti kó gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n sì kó wọn jọ fún ìdáǹdè àti ìtura orílẹ̀-èdè yìí ó sọ wípé èyí ló máa jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà dàgbà sí kí ó sì gbòòrò gẹ́gẹ́ bí ó ti wà nínú ìpinnu ìjọba ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí àdínkù ètò láti borí àrùn yìí bẹ́ẹ̀ sì ni kò sí èyí tí kìí ṣe èyí tó lágbára jù nínú gbogbo ìgbésẹ̀ ṣùgbọ́n èyí tí ó ṣe pàtàkì tí àwọn ènìyàn ní láti mú sọ kí wọ́n sì mú ṣe gẹ́gẹ́ bí ìwà àti ìṣe ni wípé kí gbogbo ènìyàn fọwọ́sowọ́pọ̀ láti dènà àrùn búburú COVID-19 lákòótán ó ní wípé yàtọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà olóṣèlú tàbí ti ìjọsíjọ kí gbogbo ènìyàn rí dájú wípé wọ́n parapọ̀ ṣe ara wọn lọ́kan láti rí dájú pé àrùn búburú covid-19 dágbére láàrin gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti ṣèlérí fún àwọn akẹ́kọ̀ọ́ láti mú ìgbé ayé ìgbádùn bá wọn pàápàá bí ohun gbogbo ti rí lásìkò yìí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ṣe ìlérí ó sì ti fi ọkàn àwọn akẹ́kọ̀ọ́ balẹ̀ láti mú ìgbé ayé ìgbádùn bá wọn lásìkò kónílégbélé eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà pàápàá lójúnà àti dènà àrùn kòrónà. Gómìnà Abíọ́dún ṣe ìlérí fún àwọn akẹ́kọ̀ọ́ yìí nígbà tí ó ń pín ohun èlò ìrànlọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti Gateway ICT Polytechnic Ìgbẹ́sà ní ìbílẹ̀ Odò-Ọ̀tà ní ìpínlẹ̀ náà. Arákùnrin Azeez Adéyẹmi èyí tí ó ń ṣe aṣojú fún Gómìnà Abíọ́dún lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní Ìnẹ̀lọ́ọ̀ ni ó ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó sọ wípé ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ náà ni ó jẹ wọ́n lógún tí wọn kò sì lè fi ọwọ́ yẹpẹrẹ mú gómìnà abiodun sọ wípé òun yóò sa gbogbo ipá òun láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ jẹ ìgbádùn tí ó tọ́ fún ìjọba òun. gómìnà abiodun sọ wípé ohun ìrànlọ́wọ́ tí ìjọba òun ti bẹ̀rẹ̀ sí ní pín lọ́wọ́lọ́wọ́ káàkiri gbogbo ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ náà ni òun ó ṣe láti dẹ́kun ìnira tí òfin kónílégbélé ti dá sára àwọn ọmọ ará ìlú àti akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ náà Gómìnà Abíọ́dún rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ náà láti sọ èròǹgbà wọn lórí bí ìpínlẹ̀ náà ṣe lè dínkù ìtànkálẹ̀ àrùn COVID-19. Ó ṣe ìlérí fún àwọn akẹ́kọ̀ọ́ yìí wípé gbogbo èròǹgbà wọ̀nyí ni ìjọba òun yóò fi sí rírò nígbàkúgbà tí àjọ tí ó ń bójútó àrùn COVID-19 bá ti fẹ́ ṣe ìpinnu kan tàbí ìkejì lórí ọ̀rọ̀ àrùn kòrónà gómìnà náà sọ wípé ìjọba òun ni ó ti pinnu láti dá ògo tí ó sọnù nípa ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà padà àti wípé àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ náà ni wọn yóò kó ipa pàtàkì láti dá ògo eléyìí padà gómìnà Abíọ́dún tún sọ wípé gbogbo ipá ni ìjọba òun yóò sà láti rí wípé àrùn kòrónà di ohun àfìsẹ́yìn tẹ́gun fàṣọ. ó sọ wípé ọ̀nà kan ṣoṣo gbòógì láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn kòrónà ni pípa òfin tó rọ̀ mọ́ àrùn kòrónà mọ́ eléyìí tí ìjọba àpapọ̀ fi sílẹ̀. paríparí rẹ̀ gómìnà Abíọ́dún sọ wípé àwọn òfin wọ̀nyí kì í ṣe fún ìpalára ẹnikẹ́ni o àmọ́ bí kò ṣe fún àlàáfíà àti ààbò gbogbo ìpínlẹ̀ náà